ti fẹ́ lẹ́tà tirẹ̀ o. mo ti rí gbà. promotion letter la ó máa gbà. ilé olódodo. promotion letter la ó máa gbà. ilé olódodo. admission letter la ó máa gbà. ilé olódodo. admission letter la ó máa gbà. ilé olódodo. scholarship letter la ó máa gbà. ilé olódodo. ṣó ti gba lẹ́tà tirẹ̀ o. mo ti rí gbà. ṣó ti gba lẹ́tà tirẹ̀ o. mo ti rí gbà. ṣó ti gba lẹ́tà tirẹ̀ o. ó ti gbẹ́.